الحمد لله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن نبينا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله يقول الله عز وجل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 àwọn tá à ń ṣe yìí ó ní í ṣe pẹ̀lú owó àbí kò ní í ṣe pẹ̀lú owó nítorí pé owó lẹ́yìn kò sí tàbí ṣùgbọ́n pé ayé tá a bá ilé ayé náà láàfin sí ọ̀rọ̀ owó kò tó nǹkan tá a lè máa ran gẹ́gẹ́ sí táwọn àmà wa múra wa lọ́tà tí wàá jẹ́ pé àánú kò ní sí nínú ọ̀rọ̀ wa síra wa. Si àfi kó ní kálukú kó máa lépa ọmọ àkejì tó ń tipa àdìjọ jẹ́ mùsùlùmí àdìjọ sọ pé à ń tẹ̀lé ta nàbẹ Muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run pa wá láṣẹ ká ṣe dáadáa nínú gbogbo nǹkan bá ń ṣe ló ló fi pàkíyèsí wa pé wa ma taf'alu min khairin fa inna Allaha bihi alim. ònkóńtẹ́ bá ṣe nínú dáadáa ọlọ́run máa dájú pé ọlọ́run ọba mà nípa rẹ̀ dáadáa kan kì í kéré dáadáa kan òṣìṣì tó tóbi tó lè pamọ́ sọ́lọ́ gbogbo ẹ̀ pátá lọ́lọ́run ọba mà nípa rẹ̀ tẹ́lẹ̀ ìbáyé wa a ṣe é pé nínú ìyànjú wa níbi ipá ń wọ́ níṣẹ́ lọ́yẹ ká máa wá dáadáa lọ́nà tó dáa lọ́nà tó tọ́ ká má gbàgbé pé mùsùlùmí là àti pé gbogbo ń dáhùn fún ní ṣe lọ́lọ́run ó bi wá léèrè nípa rẹ̀ tó bá di lọ́la gbẹ̀ndà kìyàmù ọlọ́run pa wá láṣẹ pé tí ń tẹ̀ ń rówó gbára rẹ̀ tó bá ní í ṣe pẹ̀lú lílo òṣùwọ̀n lílo kóńgò lílo abọ́ ẹ má ṣe dínkù ẹ má jàǹbá àwọn èèyàn ọlọ́ni. ويا قوم أوفوا الكيل والميزان بالقسط ولا تبخسوا الناس أشياءهم أي أيامي أما في جاوك وسوايا جوك كل كل استدقوا عنك ما في وعا أما الدنكا وين يقفوا الله لدى أقول لا جنبا ó ṣe jàǹbá ṣíṣe léwọ̀ èèyàn gbọ́dọ̀ jẹ́ ni tó ṣe pé nítorí owó ọmọlúwàbí rẹ̀ yóò sọnù kó wá pé ńgbà tí wọ́n lọ ra kóńgò tọ́kẹ́nu ni wọ́n fi wọ́n fún ọ gbà tí wọ́n ta kóńgò tọ́ ni wọ́n fi ń ta oní èyí tó ha lẹ́yìn fi ń ta lu yín àmì ìtọ́kẹ́nu lẹ́yìn fi ń ra bí tẹ́ǹtì rà. eléyìí máa mú kí ọlọ́run rẹ̀ dá kó sípè fún yàn á sì máa pé gbogbo ẹni tẹ́lọ̀ bá sípè fún kò lè rú là wailun lil mutaffifin alladhina idha iktalu ala an-nasi ló wa lẹ́nu fún ló wọ́n idha kaluhum aw wazanuhum yukhsirun ala yadhunnu ulaika annahum mab'uthun li yawmin 'azim. يوم يقوم الناس لرب العالمين ọlọ́ni wáyò àyíká tó burú jáì ní nínú náà jahannam yóò máa jẹ́ ti àwọn oníjàmbá nínú òṣùwọ̀n àwọn ìlànà tó ti pín gbà táwọn bá rà á wọ́n máa fún wọn pé ìgbà táwọn bá wà tà àwọn máa dínkù wọn ò ní wọ̀n láwọn pé wọ́n ìlú gan ni ọjọ́ tiwọn nínú náà jahannama yìí àyíká ni tó burú jáì tó yẹ kó kò sí tí wọ́n sọ sínú rẹ̀ tí ò yọ ayé bí ni wọ́n máa jẹ́ yìí wọn nínú náà jahannama kí ló dé tó jẹ́ kí ọmọ èèyàn kì í láàánú ọmọlàkejì torí tara rẹ̀ nìkan ló máa ń rò nígbà tí òfin kan bá dé tó ní í ṣe pẹ̀lú kólọ́jà tẹ́ńtà tẹ́lẹ̀ atúfọ̀ọ́kùn kó gbówó lórí ju ti tẹ́lẹ̀ lọ á rí gbogbo àwọn èèyàn wọn ò ní bẹ́ẹ̀ nìkan dá márùn tí wọ́n fi gbé owó rẹ̀ sókè ajaja tí òfin kófin yìí bàbá bá ọ̀dọ̀ lọ́dọ̀ wọn sọ́jà yìí ti pọ̀ dáadáa inú wọn dùn kí adúró èrè táwọn jẹ látàrí òfin tuntun tó jáde yìí kò ní jẹ owó tó kéré rárá tó fi mí ìbátan wá jáde nígbà míì tó ní ọjà tẹ́ńtà níye báyìí adélófin kékeré dínwó rẹ̀ kù fáwọn èèyàn ìgbà náà wọ́n rántí pé àwọn ń ṣẹgbẹ́ kan kí àwọn kọ́kọ́ fi kún lókun. káwọn forí korí káwọn mọ sáwọn ẹgbẹ́ tẹ́wọ́gbà bí òní tẹ́wọ́gbà nítorí pé òfin yìí bá ọjà lọ́dọ̀ àwọn ọjà tó sì bá lọ́dọ̀ àwọn ọwọ́ gbogbo làwọn rà báwọn bá wá níye dání káwọn máa tà ní ìsìn làwọn àtà kò sí tàbí pé táwọn ṣe yọ pé òfin tó ń ṣe ń ìgbésẹ̀ ìfowópamọ́ ọjà onágbọ́jà lọ́dọ̀ yín sẹ́fẹ́sì ní bí wọ́n lẹ́yìn náà tẹ̀lé a èrè burúkú tẹ́ jẹ lọ́pọ̀ dẹ̀ ẹ̀ní ronú sílẹ̀ yẹn ṣùgbọ́n gbà tọ́ka pé gbàwọn rẹ̀ ẹ máa wò pé adúrú yọ ọjà tí ń bẹ́ẹ̀ lẹ́yìn tá a bá tí ó lọ ti tẹ̀lé nù jẹ́ eléyìí tí ìjọba sọ pé òun dín ogógún náírà lórí lítà rẹ̀ kọ̀ọ̀kan á rí i pé ọ̀pọ̀lọpọ̀ ẹni wọn sì mójútó dọ̀la sí báyìí ọ̀pọ̀lọpọ̀ àwọn sọ pé one forty five náà ni làwọn máa ta lọ́ńtà wa ó lè gbà tí àwọn bá tẹ̀ ìṣọ́wọ́ alẹ́ tán náà táwọn bá wá rí tọ́lọ́pàá àwọn ọmọ wa tà lọ́pọ̀ torí nígbà tí wọ́n ní àwọn fowó kún fún ọ pé kọ́ ọmọ ta iye bẹ́ẹ̀ bọ́ lọ́pọ̀ náà lọ́ra títọ́ba ní kò fowó kún òtú ó kọ́ ta tọ́ lọ́pọ̀ tẹ́lẹ̀ àbí kọ́ ta ìtọ́wà lọ́ọ̀rẹ́ tẹ́lẹ̀ kọ́ ọ̀rà mí kó tó fowó kún ẹ̀ka náà ló fowó kún. subhanallah ala yadunnu ulaika annahum mab'uthun li yawmin 'azim. يوم يقوم الناس لرب العالمين láàrin àwọn àmàdájú pápá àwọn dìde lọ́jọ́ ńlá ni ọjọ́ tí gbogbo àwọn èèyàn dìde rojọ́ níwájú olúwa ọba gbogbo ẹ̀dá lápapọ̀ ọjọ́ a kí ló dé fẹ́ràn tí ó mọ̀ dínkù kí ló dé sọmi èèyàn jẹ́ tó ṣe bí ó sì ṣe wà wá ara rẹ nìkan lọ́mà ọ̀mà ti darí rẹ̀ lọ́sọ́dọ̀ ẹlòmíì náà kó ná ni. àwọn sì ti mà sọ́rọ̀ àwọn òfin báyìí táwọn ìjọba bá ń ṣerú ẹ ó túmọ̀ sí pé ìjọba ní kọ́tù kan lórí irú ọjà ni àwọn ń gbé kéde pé ilẹ̀ sàwárì rẹ̀ ń bi kíbi lẹ́ra iye lẹ́sìn ń ní iye tó pé yín nìkan ní máa àsọfẹ́ nìkan pé ibà yìí lọ́ọ́ tajà pọ̀ náà bọ́dà yẹn ti ń àwọn òfin yìí pé kò síbi tí òfin ti bọ́ tó ṣe pé ó lè pa ara lọ títí kí ìwọ bí wọn ti kójọ tí ó pọ̀ sí ni wọn máa ronú ìrònú bó ti ṣe dín tí ilé ayé tí ó rọrùn fáwọn èèyàn. a lè kí nígbà tá ń ta epo igba ní one forty five naira àwọn ilé epo kan wà nàìjíríà yìí táwọn ń tà ní one forty. tó tó wá lé pé lítà wọn tó dáa ti ń tà ní one forty five lọ. subhanallah ó túmọ̀ sí pé nǹkan kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bóun ti pé àwọn tó fi jẹ́ sóyún ẹ̀yìn oní one forty five ẹ tún fún ọlọ́run ni lítà yóò tún ní pé tó máa ń tẹ̀sí rà sínú kẹ́ẹ̀kì tó jẹ́ lítà kan tó jẹ́ pé tiri kọ́tà láàrí ó kú kọ́tà kí ló dé tó fi rí bẹ́ẹ̀ lítà yóò pé wọn á ní oríṣiríṣi ní lítà bóyá lítà Russia lẹ́yìn gbé wọn tàmẹ́ríkà làwọn ń lò. wala awula wala quwwata illa billah tó ti dá bẹ́ẹ̀ àdìkẹ́kọ̀ọ́ dá ìjọba náà tó sọ pé ń déwé kú òun yọ ogún náírà lórí lítà kan ṣé orí ogún náírà lọ́yẹ̀ kọ́ ma rárá o rárá yóò sọkún náírà lọ́yẹ̀ kọ́ ma ẹ̀kẹ́ dínkù kẹ́sí àádọ́rin náírà kó nítorí pé pé yìí gbàtẹ́ ń ta fún wa ní one forty five naira per litre èyí sì ń ta alágbàáyé ní nǹkan bíi sixty something dollars per barrel lónìí epo yẹn iye tẹ́ ń ta alágbàáyé kúrẹ́ iye tẹ́ ń ta twenty dollars ọwọ́ tó àwọn iye tó dínkù àwọn iye tẹ́yìn lẹ́ẹ̀dín tí wọ́n wà ń bẹ yọ́n wà ń bẹ bàjẹ́. ẹ̀hẹ́n nítorí tí ó ti jù dájú lọ nígbà ń tàfara yẹ táwọn alóyè ká máa jìyà ẹni tá ń ta fún lókèrè kó wọn máa gbádùn ẹ àwọn tá a ní wàrà ní wàrà òsè mu fún wa má làwọn mú mi kàgá subhanallah ìwà tó a gbẹlú kọ́ọ̀n ẹtún ní káwọn èèyàn máa yọ wọn máa ṣe kó jọba ti dín owó epo kó tí ọba dá kàmà ọ̀nà máa dín owó epo nítorí dínkù lọ́jà àgbáyé nínú owó rẹ̀ nísìn ó jù dájì lọ. sọ̀rọ̀ wàá gbà fún àwọn forty five àwọn ló jù dájì lọ ó kéré jù ayọ̀ seventy ó kú kó kú seventy five naira àbẹ́rẹ́ náà bá ń gbà tẹ́ dé èló là ń retí gbà tẹ́ dé torí gbogbo ń tẹ́ ń pariwo náà ah, kan ó fowó kan subsidy wala hawla wala quwwata illa billah torí di eléyìí tíjọba bá ṣe ti ẹgbẹ́ ti ṣe àwọn náà lára àtúnláàánú ara wa àwọn àtúnra wa àláàánú ara wa wọ́n ti dálé kólẹ̀ ojú rẹ̀ ti ràn kankan pọ̀ fẹ́ lówó burúkú náà ni náà ló ti jẹ́ pé gbogbo agboolé di lépo kò sẹ́ni tí ń ronú pé kó lè gbiná kò lè gbiná lọ́ba gbiná gbiná tó bá kó owó iná sáni sáá wala hawla wala quwwata illa billah ẹ jẹ́ àwọn ọ̀pọ̀ ọmọ sọ̀rọ̀ wa láti dábò kùtò ní mú kọ́bọ̀ lọ ọjọ́ yẹn ń bọ̀ ẹni tó ní kójọ ẹ̀mọ́lẹ́rú wọn ló ti kú láwùjọ wa báyìí wọn àrí kọ́bọ̀ mú lọ kárí wá pé ìwọ́n tó ń tiraka tó ọ̀rọ̀ kìbọnu ìwọ́n kún dẹ́kọ̀ nínú kankan lọ. sọ tó bá ti jẹ́ màtí ẹ bá ti wà ń bẹ́ẹ̀ àwọn nǹkan tí wọ́n ṣe ń fi hàn lọ́ba lọ́dọ̀ ọlọ́run àmọ́ ló ọ̀padà sílẹ̀ fáwọn kan ni torí di eléyìí báyìí sí ọwọ́ náà láyé tẹ́gbẹ́ nítorí rẹ̀ aláàánú má sí ọwọ́ náà láyé tẹ́gbẹ́ nítorí rẹ̀ á ti yọ̀ dájú burúkú kí aláǹfààní irú àwọn owó bá kúrò ẹ̀rọ ṣe jẹ́ ike ẹ̀sìn wa ẹ̀sìn Islam ọkọ̀ alẹ́kọ̀ọ́ tó pọ̀ ṣùgbọ́n ibi tí nǹkan ti ṣe wá ó náà ní pé ọ̀pọ̀lọpọ̀ àwọn Islam ẹ̀kejì àwọn tó láǹfààní àti gbọ́npa rẹ̀ gan wọ́n lò wọ́n máa fi sí pàlàbà rẹ̀ ni ìdí nì <coughs> tó fi jẹ́ pé Islam wá dàbí nǹkan àjòjì torí pé ẹni tí wọ́n ń ṣe tí wọ́n jẹ́ àjòjì láàrin àwọn èèyàn yòókù Islam ti ń ṣe nǹkan. yóò tún sọ̀rọ̀ àrẹ̀ dàjòjì wọ́n gbogbo wa yòókù táwọn èèyàn wù gbogbo èèyàn ti lẹ́bi wọ́n ti lẹ́bi àkùkọ̀ pé ìwà ọ̀daràn làwọn máa wù ìkà làwọn ọ̀dájú làwọn àwọn òní sànù wọ́n wá já lànà. ẹnìkan rẹ lọ ọlọ ẹni ló tún gbìyànjú àti sọ pé bàbá ọlọ kóòtù ọlọ nǹkan tí èsì ṣe kóòtù tẹ́lẹ̀ ajaja ó ti rájọ pé rẹ tó gbówó rẹ ọlọ́yàáfẹ́ rẹ fún ẹni tó jàǹbá rẹ ó tún pọ̀ wọn bàbá máa yááfẹ́ bàbá máa yááfẹ́ ọwọ́ àti àdùjẹ èèyàn láàrin àwọn èèyàn àwọn tó yẹ pé nítorí five thousand naira wọ́n yọ àdá síra wọn ìwọ́n wá ẹnìkan wá gbé five hundred thousand wọn lọ yááfẹ́ ọ̀dà àdúgbò tí ó jàǹbá rẹ wọ́n tò ní subhanallah alazim olówó. ọ̀rọ̀ nípa rẹ̀ kójú pọ̀pọ̀lọpọ̀ pàdánù Imani. nítorí owó ojú kálukú lé kókó kó síra wọn ni tí wọ́n máa kó àfi bí ìdàtó ṣe kọ́ta ni wọ́n síra wọn. lódodo ìsìláàmù sọ pé bá jẹ lọ́wọ́ ààyè àti sọ̀rọ̀ ń bẹ fún wa jẹ lọ́wọ́ ìsìláàmù gbà pé ká mi pàtó lè bí ó nà ó sọ̀rọ̀ gidi nítorí pé èmi ń bẹ lọ́dọ̀ rẹ. ṣùgbọ́n o tó Islam ń pè ìsìláàmù gbà mí lẹ́yìn láti lè sọ̀rọ̀ béèrè owó mi ìsìláàmù ọ̀gbà kí wọ́n máa sọ̀sọ̀kúsọ kí máa wíwò kúwè nítorí pé ìyá jẹ mí lówó nítorí tí wọn bá ń sọ̀sọ̀kúsọ tí wọn wúlò kúwì wọ́n ti bí nsúnṣe ní ti ara ẹni fọ́jẹ́mi lówó ti ọlọ́wọ́ bẹ́ẹ̀ lẹ́dàá wa mo tún lè tara rẹ̀ kí n tún lẹ lọ́tẹ̀. ìbọn ìwé mi tí wọn bá ti gbà ọ́ tán ókè àwọn ọmọ burúkú burúkú tí mo ti sọ sí ńkọ́ ọlọ́run ilé ìdára tí mo ti tẹ̀ ńkọ́ ọ̀nà wọn la fẹ́ gbé gbà. torí ẹ̀ ló ṣe jẹ́ pé ọkùnrin kan wọ́n bá nàbí wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ó ń sin ànábì ní pèsè nítorí pé ànábì sallallahu alayhi wa sallam kọ́ ya ràkúnmí kan lò lọ́dọ̀ rẹ̀ lórí pé àwọn dàrú rẹ̀ padà ìgbàdọ́kùnrin wa dé ó bá bẹ̀rẹ̀ sí ní tu á ń sọ ọ̀rọ̀ burúkú burúkú sanabi wa Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam àwọn sàhábà bá dìde sí wọ́n fẹ́ rakú wọ́n fẹ́ dáhùn bẹ́ẹ̀ ni nítorí pé ẹlòmíràn lẹ́kọ̀ọ́ ẹlòmíràn gbọ́n. ẹni tí ọgbọ́n ní jẹ́ ẹni tí ọgbọ́n gbọ́n ẹ dákun kí ló ànábì wa lè jẹyàn tí wọn á déwájú rú ànábì tí wọn máa tu tí wọn máa sọ̀rọ̀ tí wọn máa kó fẹ́ sọ lálàsí ọ̀rọ̀ ọ̀dájú kọ́ tẹ̀ torí pétékun bá gbà òyò déyàn nítorí pé ànábì wa kì ṣe aṣíwájú tó máa pàtì ṣe aṣíwájú tí ní ìtòsí rẹ̀. nítorí pé àwọn èèyàn míì wọ́n lè já síwájú lóòótọ́ ṣùgbọ́n àwọn èèyàn tí ó dáàbò bò wọn ò sí lọ́dọ̀ rẹ̀ àwọn èèyàn ò lè súnmọ́ aṣíwájú náà ni irú eléyìí wọ́n ti pa tẹ́tẹ́ tó gbọ́ fún ọpá irú eléyìí wọ́n ti kàlábùkù tẹ́tẹ́ tó gbọ́ fún kàlábùkù ìdánẹ́bí wa kọ́ sallallahu alayhi wa alihi wa sallam ànábì tó ṣe é pé ó ń sàlù àlá ó ní àlù àlá rẹ̀ ọ̀kánlẹ̀ nítorí bí àwọn ọmọlẹ́yìn ti ṣe pọ̀ tó tí wọ́n ju omi àlù àlá àwọn fẹ́ gbà wọn lẹ́nu nìkan wà yóò máa kà lábùkù yóò máa sọ̀rọ̀ ló ń sọ yóò ní kábùkù àwọn tó wà dìde tí ayé àti sọ̀rọ̀ wà ayé àti sọ̀rọ̀ wà anáwó ani àyàfó hosùnàn mísìlẹ̀sìnìhì ẹlọ́kọ́ àkómìkà tẹ́gbẹ́ ọjọ́ orí rẹ̀ ó ṣe déédéé pẹ̀lú ọjọ́ orí rẹ̀ àkómìkà yá lọ́dọ̀ ọ̀lùwà rọ̀sọ̀lọ́lá wọn ní rẹ̀ nàbì sọ̀lọ́lá àdìsẹ́lẹ̀ láàánú jìdó ìlà ẹ̀mfẹ̀lẹ̀ mìsìlẹ̀ àwọn àkómìmì gba àwọn ọlọ́sọ̀dé wọn láàrin ọkùnrin mi àti ètò ẹ pé ọjọ́ orí rẹ ju ètò ẹ yá lọ́dọ̀ rẹ lọ. ọ̀hún ànábì ni àbú ẹ̀fún ẹgbẹ́ sọ dàgbà títí ẹ̀yìn lọ. bẹ́ẹ̀ ni ọkọ̀ ọ̀kùn àtẹnu kùn kọ̀bọ̀ ọ̀hà torí pé ẹni tó lóore jù nù yín kò lẹ́sẹ̀ pé ńgbà tí ọba san gbèsè nǹkan tó yá ètò dàrí tó yá ní ma san. al bukhari àti Muslim ló gbà wá ẹni tó ń pé tí ọ̀rọ̀ àti ẹ̀sìnwó rẹ̀ ó yẹ káti kọ́kọ́ fọwọ́ bà láàfíà rẹ̀ ọ̀sẹ̀ bí wọn lọ sọ̀rọ̀ sí máa lẹ́yìn tí gbà yọ̀ǹda rẹ̀ bí kò kọ́kọ́ gbà lójú ẹ̀ lẹ́yìn tí lọ́ọ́ gbà á ọ̀ mẹ́ńtọ́ sọ̀rọ̀ sí ó lè ọ̀fẹ́ sọ tí ó gbà ní so ó ti ẹ̀kọ́ tẹ́lẹ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n àná ó tún wá tó fi kún pé àwọn ẹlẹ́yà jẹ́ lọ́wọ́ ẹni èèyàn bá jẹ lọ́wọ́ àyè ń bẹ fún láti sọ̀rọ̀ ẹ̀wẹ̀ kan ńlá ó túmọ̀ sí pé pẹ̀lẹ́pẹ̀lẹ́ dọwọ́ tiwa náà nísìnyí àjẹyàn lówó ó sì wá sinwó láwọn sọ pé kí ló wá pinnu mo wá sinwó mi nì owó ìwọ owó tó ẹ̀yá nì ó sì tún sọ ẹ̀yìn ọlọ́pàá wa palẹ̀ rẹ̀ mọ́ tí ẹ bá tilẹ̀ ìkàlẹ̀ yàn èyàn sì bọ́ lọ́n pàdé tó bá dijọ́ gbẹ̀ngàlùkì àmì kí ẹ̀ tún fẹ́ kó sì ṣe bówó rẹ̀ wà lọ́dọ̀ yìí èyí tẹ̀ mọ̀ pé ju agbára fún sìn lówó lọ kí ló mú yín mọ́ agbára àti yáwó lọ. àbó lè lẹ́yìn àbó ń jàǹbá lẹ́yìn ọ̀rẹ́ tó gbé ọtún táwọn èèyàn bẹ́ẹ̀ nígbà tí ń sìn ọ lówó ókè èèyàn gbọ́dọ̀ sí ń bẹ̀ tó fi sìn lówó ẹjọ́ a ń torí pé tí ẹni tí ajẹ lówó náà ni kò sìn wá lójú àwọn èèyàn bàbá ti ju bàbá bẹ̀rù ọlọ́ á ti ju àwọn èèyàn. ẹ sì rí pẹ́ẹ́rọ́ fún yín náà gbàtọ́ náà fẹ́ sinwó rẹ̀ gbàtọ́ àwọn èèyàn lọ́dọ̀ ànábì sallallahu lọ́wọ́ kí ní bí ẹ̀yìn pẹ́ẹ́nìkan wá sìn lówó rẹ̀ owó rẹ̀ tẹ́ jẹ́ ní àwọn ni bí nú tọ́lá náà lè dé lọ́la kó sọ pé ẹ̀sìn ìsàn. bọ́sẹ̀lẹ̀ ẹni tẹ́ ẹ̀jẹ̀ lówó àdéhùn yìí fi hàn wá ipe ńgbà tó bá bẹ̀rẹ̀ owó rẹ̀ ìbínú kọ́ rẹ̀ káwọ́ bí bí káwọ́ rẹ̀ láti sanwó rẹ̀ fún. torí pé tá a bá kúkú jẹ́ lówó tẹ́lẹ̀ náà kò ní wá sìn wá ní kankan. àdéhùn yìí tó fi hàn wá ipe ẹni tá a bá jẹ lówó tá a bá lè fè é lọ́dà ju owó rẹ̀ lọ sán ìlọ́dà jù tí ọ̀rọ̀ àti ti má jẹ̀mú bí mo yọ ní one million one point one ni màá fi gbà ó kò sí ọ̀jẹ̀mú bẹ́ẹ̀ òbúrú lábẹ́ òfin ọlọ́ọ̀ gbàtẹ́ bá san one million yìí kẹ́ ẹ fi nǹkan kún pàtẹ́ ẹ̀jọ̀ dá májẹ̀mú ẹ̀ńtẹ̀yìn fi kún tí ò sí lábẹ́ májẹ̀mú tóun náà sì mà dábàá pé ó ti mà á nú tẹ́lẹ̀ pé ẹ fi kún njẹ́ yìí fi kún tí ò sí lábẹ́ mẹ́jẹ̀mú tá a sì ti mà á ti tẹ́lẹ̀ kì í ṣe ìbálábẹ́ òfin ọ̀nà. irúgbà nàbì sallallahu alayhi wa sallam ó ní inna khayrakum ahsanukum qadaa ẹni tó lóore jù nínú yín wọ́n lè tètè pé ìmọ̀ àṣà gbèsè rẹ̀ lọ́nà tó rẹwà jù. al bukhari àti muslim ló gbé àdéhìí jáde islam oníkàmọ́ kó ọ̀rọ̀ owó káàkó lé àyà bẹ́ẹ̀ ni pé àní rọrùn láti ra nǹkan lọ́dọ̀ wa àní rọrùn láti ta nǹkan fún wa tí yóò tún wá lé lóye jù tó jẹ́ pé ẹni tí wọ́n bá tà fún yóò mú wa ẹni tí wọ́n bá rà lọ́dọ̀ rẹ̀ yóò mú wa islam ní nítorí lọ́yọ̀ lọ́yẹ kájá ni tó ṣe pé àrùn ní títa ọjà àrùn ní ríra ọjà lọ́dọ̀ wa eléyìí ni nǹkan tọ́nà wọn bá fẹ́ pẹ̀lú wa. ó wá nínú hadithi Jabir ibn Abdillah radiyallahu anhuma ó lọ́nà bá muhammed sallallahu alayhi wa sallam sọ pé rahim allahu rajan samhan idha wa idha ishtara. وإذا اقتضى ọlọ́run bá kọ́kẹ́ ẹni tó ṣe ike ó rọrùn ní ìgbà tí ọba ta nǹkan ìrọ̀rùn náà sì dúró rẹ̀ nígbà tí ọba ra nǹkan ìrọ̀rùn ní sì fi sin gbèsè lọ́dọ̀ ẹ̀ tó jẹ́ nìkan ẹ̀jẹ̀ káwọn náà kọ́ wù wáyé kájọ́ ni sọ́yẹ́ kò àníjẹ́ ni tí wọ́n máa wọ owó mọ́jà lọ́nà tó ṣe pé ọjà tá a náà ń ta ọbàjẹ́ máa lọ́wọ́ àní ìta títí tẹ̀ bàjẹ́. wọ́n ti ná ní ètò pé wa tó ní mú èrè kan àwọn àṣọ pé lálá gbọ̀ngàdà bẹ́ẹ̀ wọ́n bá péye báyìí àníta títí tí ọ̀pọ̀lọpọ̀ nínú ta aláǹta tí fi wá máa yọ dín tí lẹ́mí ò fi bàjẹ́ mọ́ wa lọ́wọ́ ebi tó bá tẹ̀lé bí ẹ̀ tata eléyìí ó fún aláǹfààní àti tún lọ́ra mí atúfẹ̀lẹ̀ díẹ̀ tà náà èrè díẹ̀ ó péré díẹ̀ ó péré díẹ̀ kéde kéèyàn táwọn náà kéde kásìrí èèyàn tú àmọ́ nígbà tí wọ́n bá ti wo wọ́n mọ́jà jù wọ́n sọ pé wọ́n ní sọ́ọ̀rẹ̀ àfi tí wọ́n bá tó ra iye báyìí ìmọ̀ padà sọ ìrìnàjò lòsì ni. nítorí pọ́jà tó tà ó rí kó ti jẹ́wọ́ rẹ̀ kó tó tà ọmọ ìyá ó jẹun nítorí wọn tajà owó rẹ̀ ọmọ fi di gbèsè ọ̀padà fọjà ẹ̀ náà ni àmọ́ tí yẹn ti ara mẹ́rẹ̀ díẹ̀ ọlọ́wọ́ bá máa ń sànú èèyàn bẹ́ẹ̀ náà ní sábà ara nǹkan wọ́n ti ní ẹ̀kọ́ owó díẹ̀ lé ah, ẹni tí ń ta wọ́n á ní ẹbí ebi ebi bí ebá ilẹ̀ yìí náà rà pé òun kà fún ọ pé ebá ilẹ̀ ló ń rà ni tó fi wá jẹ́ pé wọ́n sọ ọmọ yìí tó ń rà wọ́n sọ pé ò lè kọ́ bọ̀ kù ọ̀fẹ́ yá kà ní tí ẹni tí màá tajà náà jókòó lẹ̀ ipò ń sọ ọmọ ọ̀dọ́ ti ẹni ó náà fẹ́ jèrè ni èrè díẹ̀ tí wọ́n ti fi lé ọjà wọn náà rà ọlọ́wọ́ bó forí bi bẹ́ẹ̀ náà ni tó bá fẹ́ sin gbèsè ìsepẹ̀lẹ́ dọ́ra nítorí pé kò sí bá ṣe lè tó ń gbèsè sí lópin ìgbà tó bá ti gbà ipò ń jẹ ọrùn kò síbi tí a fẹ́ lọ láyé yìí nìkan dágbà tí ọ̀sán náà ni ọba wa dàrú bàbá ní ẹjọ́ ẹjọ́ tuntun síra ẹ lójú ni máa tù ó nà bá gbójú rẹ lẹ á ní pé bá jọ lu ara ìjọba fàtó ra wọn báyìí ọba dá sí náà lówó yóò ṣe sùúrù fún bàtà ń bá rú wọn sàn wẹ̀ tó bá yà fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ sùn nítorí súnmọ́ olóòní pé owó tó lè san fún ọlọ́run oṣù mẹ́ta ó lè dọ́nu mẹ́ta nígbà táwọn èèyàn bá dá sí títọ́ yóò ṣe sùúrù fún mi lábẹ́ ẹ̀rọ ọdún mẹ́ta ń rò wọ́n sàn owó tó lè san láàrin oṣù mẹ́ta yóò fẹ́ fi yí ọ pé kò sí tó lè fi garagara dà ọkàn tó fi fìyà jẹra rẹ torí ẹ pẹ̀lẹ́pẹ̀lẹ́ dọ́wọ́ wa jẹmọ bá a ti wọn lọ́nà tó dáa ẹlòmíì lójú ọjọ́ lówó àwọn pẹ̀lú garagara tó ń fi ń sìn à ẹlòmíì lè ṣe ọ léṣe o ó lè ṣe ọ léṣe tó lówó rẹ tó rárá ń kan wá jura wa lọ ìyá títí ń jẹ wọn jura wa lọ etí kálukú ń rò ọ sọtọọtọ islam ní kò sin owó gbọ́nà tó dáa má jẹ́ kó wó ọ̀sọ̀ ọ̀dẹ́rú ó lé pé wọn àmọ́ nírò mọ́tọ́rọ̀ bá ti dọ̀rọ̀ owó gàgàrà yóò sá ti pọ̀jù náà ni. alimami bukhari olóògbé ẹgbàá wa yìí jáde islam ó tún fi yé wa pé péyẹ bá jẹ ìyà lówó gan níṣẹ́ ló yẹ kájẹ́ni tí ó láàánú ká lọ́ọ́. ẹni tó jẹ wá lówó lára dìgbà tára ó tù ó bá ti ẹsẹ̀ ṣe kápá yáàfin rẹ fún aláàánú lọ́lọ́ torí èèyàn ní máa ṣe bẹ́ẹ̀ kọ́ lọ́bọ́ dá ẹ̀ náà dábò káta rẹ èèyàn ní máa ṣe bẹ́ẹ̀ kọ́ lọ́ ẹlẹ́dàá kọ́ lọ́ لولا النبي محمد صلى الله عليه وآله وسلم ولا النبي صلى من سره أن ينجيه الله من قرب يوم القيامة فلينفذ أن معتر أو يضع عنه راه مسلم ولا النبي صلى الله عليه وسلم ولا نكون تبعون إنه تنور يفسك كل مرة níbi ìpájú ọjọ́ ọ̀gbìndà kìyàmà yáa jẹ́ mi tó ṣe wípé ọmọ lọ ẹni tó jẹ́ ọ lówó tí ń bẹ́ẹ̀ nù nira lára ìgbà tá a rò tù tí ọlọ́run bá ń fẹ́ kọ́ lọ́wọ́ lọ nítorí pé tí wọ́n bá já láàánú ọ̀rọ̀ àánú gbà lọ́dọ̀ lọ. ẹni tó jẹ́ ọ lówó kìí ṣe kọ́ lọ́wọ́ ní sẹ́m ṣùgbọ́n fi hàn pé kò sí ní ìsìn. wọn ní sọ ọlọ lára àdìgbà tí ó torí ọwọ́ ètò òsè òun ti gbọ́dọ̀ rẹ o ọlọ́run ó torí rẹ yọọba àwọn náà gbé pọ́njú kù lọ́jọ́ gbẹ̀ndẹ̀ kìyàmù alẹ́bí àfikún òsì ẹ̀ yáàtì rẹ̀ fún bọ́ọ̀lù ẹ̀ yáàtì gbogbo ẹ̀ dínkù fúnnú rẹ̀ ẹsẹ̀ tó fifty thousand kò ní kò burú ẹsẹ̀ twenty mọ ta tó yóò ti torí rẹ ọ náà gbé kù lọ́jọ́ gbẹ̀ndà kìyàmà ìpájú táyé eré ni lẹ́sẹ̀ ìpájú tíjọ́ gbẹ̀ndà kìyàmà kí ni tí wọ́n ṣe adúrú kí ni ọlọ́wọ́n bá fi san fún ọ. ìsìláàmù fi hàn wá ìpè ẹni tí bá máa ṣe àpòjúnù ni máa ń ṣàmójúkúrò báwọn ẹni tí wọ́n bá jẹ́ lọ́wọ́ tí wọn ò lágbára láti san tó ti pọ́n náà lè ṣe pọ́n ní lọ títí ṣùgbọ́n wọ́n ń sàmójúkúrò fẹ́ ń tọ́jú ẹ̀rọ ọlọ́run ẹlẹ́dàá wa yọ wọ́n sàmójúkúrò fún náà tó bá dijọ́ gbẹ̀ndà kìyàm Abu Hurairah radiyallahu anhu ọgbẹ̀gbà àkàwà oníkẹ́rọ̀ ọ̀dọ̀lẹ̀ ni yòdà ẹ̀yẹ náà ẹnìkan wà alẹ́ sallallahu alaihi wasallam ní ẹnìkan wà tí ẹ máa yá èèyàn lóró wa kana yaqulu lè tẹ̀tẹ̀ ike ya atẹ́sán máa sẹ̀rẹ̀ ń tó o bá ti lọ bá ọ̀kan nínú àwọn ẹni tó di wá lówó ṣùgbọ́n tí nǹkan hàn má tí nǹkan dín má tí ọ̀rọ̀ hàn fún fẹ̀tẹ̀jẹ̀ ọlọ́dà àyè máa sàmójú kúrò fún pé ayáfi rẹ̀ làálọ́lọ́ha ayẹ̀tẹ̀jẹ̀ ọlọ́dà àyìnà bọ́lá ọba yóò wọ eléyìí náà máa náà lára yóò fi sàmójú kúrò fún àwọn aláǹjọ́ gbẹ̀ndàlùkìyàmù. fẹ̀dẹ́kìlẹ̀ lọ́wọ́ fẹ̀tẹ̀jà ọ̀rọ̀dà àlè. ọlọ́kùnrin kú wọ́n pàdé ọlọ́run ọlọ́run bá ti sàmójúkúrò fún náà. alimami Bukhari àti Muslim ló gbà wá. bẹ́ẹ̀ ni àwọn èèyàn lè jẹ wá wọ́n lè jẹ wá lówó wọ́n lè jẹ wá ní nǹkan alẹ́ ayé yìí ṣùgbọ́n náà náà jẹ ọlọ́run pọ̀ pípọ̀ àjẹ ọlọ́run ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀sìn míì eléyìí tó ṣe é pé báyà látàrí ìgbàgbé láàfi ṣe báyà lámàmà pàtì láàfi pàtì gbogbo eléyìí náà gbèsè ni àti ọlọ́run láwọn wọ̀ eléyìí tó jẹ́ tiẹ̀ lórí wa dáa ló dáadáa àti ọlọ́run láwọn wọ̀ tẹ̀ ẹ́ sápẹ́sẹ́ yẹn gbẹ wa dáa pé fún láyé ń bì àti ọlọ́run láwọn sọ púpọ̀ eléyìí ṣe ṣe kó ṣeéṣe káwá gan alára kámẹ́ lè máa bá ti ṣe pọ̀ tó ámbọ̀sì bá ti pa lè san táwọn náà bá wá ti àmójúkúrò wọn wà ní tó jẹ wá ní nǹkan lé ayé yìí àwọn náà ń sànà dáadáa fún ara nì pàápàá jùlọ tí bá yẹ kí ń gbà tí aṣàmójúkúrò yìí aláṣẹ rọ lọ́nù kí ẹ ṣe ń torí kó sì ọ lè sọ pé ẹṣẹ mojú pẹ́ ẹnikẹ́ni torí ti ọwọ́. inú mo ti sàmójúkúrò yìí ọlọ́run ẹlẹ́dàá wa kò wá ní fi wá náà lẹ̀ ọlọ́run ẹlẹ́dàá wa yọ sàmójúkúrò fún wa náà yọ sànú rẹ lọ́jọ́ ọ̀pájú oníjẹ́kọ̀ pàṣẹwò pàdé lọ́jọ́ tọmọ náà wà náà látàrí owó ilé ayé tààrí má tẹ́gbà ní kó lọ síbi kankan tí wọ́n ti wá gbọ́sọ pé bọ́ọ̀lù ìwé ti ṣe rí nu ọ̀rọ̀ kẹ̀kẹ́ lọ́rọ̀ rẹ̀ kò tó ń táyà dá sí. ọwụwa ajé onye ń lọ ndụ ìwọ ń lò dáadáa ó fi sànú ọmọ èèyàn na wọn sànú wọn náà kò ní jẹ́ kí ìdààmú jẹ́ tiẹ̀ ìpájú kò ní jẹ́ tiẹ̀ akramakumullah ẹ̀ríkẹ́ nílé ayé tí wọ́n ìsọwọ́ wíwọ́ wa ìsọwọ́ mójútó ó lágbára púpọ̀ ọbẹ̀ kó ọbẹ̀ lómi débi pípọ̀ lọ́rẹ̀ ẹnì kan ò lè súnmọ́ ogbó ogbó ogbó ìlú àní sá wọn ò ní ìwà títí tó fi dọ̀tọ̀ lọ tí èsì náà mọ rárá ogbó ogbó ogbó ogbó ni ọ̀nà ọ̀pọ̀lọpọ̀ iná mójútó wọn lásìkò fẹ́ fi ọlọ́run ọba má ọ̀pọ̀lọpọ̀ ọkọ̀ kó o kú kọjá síná ṣùgbọ́n ayé yìí gbogbo ìjọba gbà làwọn jọ fún òun lówó ìnáà ni torí ẹ̀. ọ̀pọ̀lọpọ̀ ọkọ̀ láti gún màmá rẹ̀ mọ́sẹ̀ ọ̀pọ̀ ẹ̀mẹ́yẹ kọ̀kọ̀ láti fìyàwó rẹ̀ sàbùmù ọ̀pọ̀lọpọ̀ yọ̀wà ẹ̀sẹ̀ ọmọ rẹ̀ ló ti tètùtù torí àti wọ́wọ́ orí ibú àkàràmàkùmùlọ́ sínú àwọn eléyìí ń pọ̀ kò lè ní láéláé kò lè ní láéláé ó ti rí ọ̀rọ̀ bá ọ̀rọ̀ ìyẹn ni pé ẹ̀sìn gan ó lè fi bá ẹ̀sìn rí aláìlórí lọ́wọ́ ẹ̀sìn ọ̀dánù kankan bí owó òpò owó àdánù torí ẹ̀ káwọn gba owó mẹ́ta káti torí rẹ̀ kágbàgbé àwòrán káti torí rẹ̀ kágbàgbé dọ́kẹ́lẹ́ ọ̀kẹ́yàrá orí ibu ńlá ni orí ibu ńlá ni eléyìí tọ́jọ́ pé ń ṣe àpèjúwe bí ọ̀pọ̀lọpọ̀ ti ṣe ta ọrùn wa fúnlẹ̀ ayé wọn ń ṣe àpèjúwe bí ọ̀pọ̀lọpọ̀ bí wọ́n ti fèsì àlìjẹ́nà tẹ́lẹ̀ pé wọ́n gbé kalẹ̀ wọ́n fi lé ayé gbà pààrọ̀ rẹ̀. ẹ jẹ́ ká kíyèsí ara ká gbé owó tayé ayé rẹ̀ kọ́mẹ́tẹ̀ pé torí owó ọmọ àyà ti sànù ẹ̀sìn sànù káàkiri ọ̀rọ̀ tí káwọn alọ́gbìndà kì í àmọ̀ kankan má. ṣé ẹ bá rí bẹ́ẹ̀ orí ibú ọjà tiẹ̀ o ọlọ́run ẹlẹ́dàá kọ́mọ́tì wa lọ lórí ibú owó ilé ayé ọlọ́run ẹlẹ́dàá gbogbo ìtọ́ bá fún wa fún wa ní kápá lórí ẹ̀ má jẹ́ kó wọ́n mu wa lẹ́rú ọlọ́run lẹ́dàá wa à ń bẹ̀ ọ́ wọ́n àwọn bá tó fún ní wa ọlọ́run bá wa fàlùbáríkà sí ọlọ́run bá wa fàlùbáríkà sí sí owó wa ní sábàbí tá a fi sóríire ayé àti tàlùkìyàm má jẹ́ kí owó wa kọjá sábàbí tá a fi sórí ibú kọ́rọ̀ owó fi dàrú lọ́la gbẹ̀ndàlùkìyàm aqulu qawli hadha wa astaghfirullah al-azim li فاستغفروا إنه هو الغفور الرحيم الحمد لله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له إله الأولين والآخرين وأشهد أن نبينا وحبيبنا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه سلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله يقول الله عز وجل يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون عباد الله dájúdájú ikú tẹ rí yẹn nǹkan tí ó padà sọ̀kalẹ̀ sórí oníkálukú wa ni ẹnikẹ́ni tó sì wá sílé ayé àsìkò rẹ̀ ò tí tó òun náà ló ṣẹ́kù láyé torí pé ńgbà tásìkò kálukú bá tó lílọ náà ni ó lọ ọlọ́run ẹlẹ́dàá wọn ni kullu nafsin dha'iqatul maut gbogbo ẹ̀mí pátá òun náà ni ọ̀tọ̀ kú wò ọlọ́yìn lẹ́dàá wọn ó fi hàn wá pé bàbá la fẹ́ sá fún kú àní ríbi sá lọ bí ìbá ṣe pé a tún lọ pàdé rẹ̀ ni. قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم sọ fún wa pé ikú tẹ̀ ń sá fún ikú yẹn pàdé yín nígbà tí yẹn lọ bákan ni ìpàkọ́lẹ̀ yẹn rò pé kọ́ sí i ojúlẹ̀ kọ́dì lórí ọba rẹ̀ lọ́ba lọ́ni alamatẹ́kùnú yudrikkumul maut walau kuntum fi burujin mushayyada kò síbi téèyàn lè gbọ́ kò síbi téèyàn lè sá pamọ́ sí tí kò ní wá báyà lọ́jọ́ ọkú bá ti pé kò sí nǹkan náà kò sí àyè náà kó sínú omi kó sínú atẹ́gùn kó sínú ilẹ̀ gbogbo ibi tí yẹn bá wà kí àwọn ẹ̀ṣọ́ ti ń sáyà kó gba kó sẹ́gbẹ̀rún káwọn nǹkan ṣe lóró lóríṣiríṣi kọ́ wà lọ́wọ́ wọn gbogbo eléyìí òkú kíkú ọmọ pààyàn tọ́jọ́ kú oníkálukú bá ti pé kíkú náà ní òkú wọlé yan akhira Allahu nafsan idha jaa ajaluha wallahu khabirun bima ta'malun ọlọ́wọ́ bò nílò ẹ̀mí kan lára. ní ìgbà tásìkò kù rẹ̀ bá tó ọlọ́wọ́ bẹ ẹlẹ́dàá wa ọmọ gbogbo dáǹtì nǹkan kan pamọ́ sí ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ tó ti páàkù ọjọ́ kú kálukú orí ni ó sì lọ ọ̀rọ̀ ń gbọ́jọ́ ọlọ́jọ́ lọ kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ ara Yorùbá máa sọ nìyẹn ó kú lọ́jọ́ ìpè yọ burúkú ọjọ́ tiẹ̀ ìgbà tó lọ́n bá kọ pé yẹn kú ní ọ̀kú ọ̀nà tó lọ́n sì kọ pé ọgbà kú náà ní ọgbà kú àdọ́gbọ́n sì kàn sí ń bẹ̀ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ bí kéèyàn lọ sùn sójú ọ̀nà tirẹ̀là kọ̀ àbí kéèyàn lọ sùn sójú ọ̀nà ọkọ̀ ojú orin ẹ̀fẹ́ kú máa rí ọlọ́run ẹ má fọ ayé anyị ayé lọ síbi ìparun ọlọ́wọ́ bọ̀tà kẹ́nìkan nínú akọ́ àtẹkù para rẹ̀ òjò burúkú kájọ ńgbà tó ti gbèsè tó ti kúlẹ̀ ni ikú yá sí lọ kó pé ń kó sùn kó sùn kó ló ti lọ ó di ọjọ́ gbẹ̀mí àkùrẹ́ àwọn àti wàá di kìí ṣe gbogbo ẹsẹ̀ bá jẹ mẹ́tẹ̀lẹ́ ló máa ń kú ó ṣe pé ìfúnjẹ àwọn tó rà pọ̀ àbá onígbèsè ń lọ ọ̀rọ̀ náà ní tó ń tipó ti jẹ méje ẹ̀rọ ti méje ló ń jẹ ẹ sánú ọ̀hún àlè sànú ẹ̀sìn kù ọ̀bọ ọmọ àwọn ọmọ tó fi ilẹ̀kọ́ ni wọ́n jẹ wá lówó nígbà tí wọ́n kù náà wọn ló táwọn àjẹpọ̀ fọra rẹ para rẹ wàá báyà pàdé lọ́dọ̀ lọ ẹ má fọwọ́ ara yín pa yín torí pa láàánú lọ́lọ́wọ́ bá jẹ́ lórí yín. àkàràmọ́kùn wa lábẹ́ ẹ má para rẹ wọ́n gbéra rẹ lọ síbi ìpọ́n. òun náà ní pé nígbà tí àjàkálẹ̀ àrùn tí máa ti máa ti máa ń tàkà tó jẹ́ pé ọba ilé gbogbo gbogbo àyè pátá iná ni wọ́n ti dá kọ̀fẹ́ síbi tí wọ́n ò tí rẹ̀ gbogbo ọ̀rọ̀ ló ti tàyẹ́ lẹ̀ kò síbi tó ti rẹ̀ nìkan gan mú nínú ilé ayélujára tá a wà lónìí corona virus kì í ṣe nǹkan tuntun mọ́ báyìí covid nineteen oníkàlùkù ló ti gbọ́n pa rẹ̀ àdéhùn ńlá lélẹ́yìn ìpọ́jú ti sùn bẹ́ẹ̀ wàláhì ọkọjá ti sọ ìbẹ̀rù kan ti tẹ̀ ń bí ọkọjá ti ṣe burú tó tẹ́lẹ̀ mi bá ti gbọ́ wípé hàn àwọn ibo ti ṣe tó yìí ó tún ti tó nílé èdè báyìí nínú àwọn orílẹ̀-èdè tó ń lò ń pé ah, ọ̀rọ̀ tí wọn àpàtì náà ẹ̀kọ́ jẹ́ láwọn gbogbo àwọn àrùn burúkú yìí báyìí ọ̀rọ̀ gbọ́ kó ti dẹ́ńdà ọ̀rọ̀ ah, ti dẹ́ Amẹ́ríkà ọ̀rọ̀ France ọ̀rọ̀ Germany ẹlòmíì ti kọ́kọ́ dákú lọ. lórí dábàá lọ à ń bọ̀rọ̀ wọn lọ wà ní wọn ti Congo Brazzaville wọn lọ wà ní wọn ti pè Libreville wọn lọ wà ní Togo wọ́n ló ti dé Cameroon wọ́n wà Nàìjíríà bẹ́ẹ̀ tẹ́lẹ̀ kọ́ àwọn àníkà kún kùkùkù àbí bẹ́ẹ̀ kọ́ onítẹ́lẹ̀ ńkọ́ àmọ́ àwọn òyìnbó ọlọ́gbà lọ́lọ́lọ́ àwọn tó ti rí ìrànláyé àwọn tẹ́wọ́n ń tán ló sí nǹkan kó tó dé à tẹlẹsikọ́pù wọn ò sí tẹ́lọ́tẹ̀ yìí àkàràmọ́kọ́mọ́lá tẹ́lẹ̀ mi bá gbọ́ wà láàrin ọ̀sùn kọ̀ọ̀kù lọ ó tẹ́ mẹ́ríkà náà ìmọ̀lẹ́ àwọn ọ̀sùn mọ́ra pé kí ni àwọn awíṣẹ́ nìkan wọ́n sọ̀sọ̀ kú sọ ọ̀rọ̀ amẹ́ríkà lọ́dẹ sáyé orí wọn dàrú orí wọn dàrú ọdẹ sáyé ọmọ tiẹ̀ náà ń kú àbẹ́rẹ́ rí nǹkan bẹ́ẹ̀ ọdẹ sáyé ó tún ti mú èèyàn mọ́ náà two thousand ọ̀dọ̀ rẹ̀ ọdẹ sáyé olórí wọn sọ pé ó lọ àti gbàtà wọn lóògùn rẹ̀ àwọn ọmọ ẹlẹ́dìí máa sọ fẹ́ẹ́ tó bá tẹ̀lé wọn bọ̀ ọ̀hún ẹ̀ fọwọ́ sí owó tó yẹ ká ná láti wá ààbò báwọn èèyàn wa nípa àrùn kúkú ìbáyìí bí kéwọn sọ pé mọ̀ ń tọrọ two hundred million káwọn ọmọ ọkọ wọn ọmọ ẹlẹ́sìn máa fi máa sọ pé kí ni two hundred million báwo eight hundred billion. olóòsì dẹ́sá àwọn èèyàn kan máa ń sọ̀rọ̀ nígbà tó yẹ pé ọ̀pọ̀lọpọ̀ kọ gbọ́n ọ̀dẹ́ta yẹ ayé tọ́lọ́ tọ́lá lè dá nǹkan kan sínú ilé ayé ọlọ́ kó sì máa ṣiṣẹ́ láì jẹ́ pọ́lọ́ ń sọ̀rọ̀ náà lè lẹ́bí máa wò pé kíní kan nìsín ẹnìkan lè pọ́ ọkọ́jọ́ kú rí ọtótó ńgbà tó pọ̀ gbọ́lọ́ ńkọ́. wọ́n lè fi ẹjọ́ àti pọ́ àmọ́ bọ́lá ọ̀bá fún ọtí ńkọ́. torí ti ẹlẹ́yìn náà ọlọ́run lọ di àdáwò burúkú ìsáyé. àdáwò burúkú yìí tó ti bí sáyẹ̀nsì bó ti ṣe lọ wájú bí tẹkinọ́lọ́jì bó ti ṣe lọ wájú gbogbo àwọn orílẹ̀-èdè kò sí ètò kan ní ìsìn nígbàyìngbàyìn á mọ ogun rẹ̀. kò sí kọ́ńtì náà láyé àmọ́ ogun re ní kálukú sọ. lónìí yìí báyìí ìròyìn tó jáde inú gbogbo aráyé ló dùn wọ́n lé lánàá àtẹni China kò tí ì kéde kó tún tuntun sọ̀rọ̀ pé China ló ti bẹ̀rẹ̀ nítorí ti mú kọjá kọjá kan ti lánìí ọ̀kẹ́jì tó tẹ̀lé kò mú ìyá tuntun àti pé inṣàlá inṣàlá inṣàlá inṣàlá gbogbo wọn padà borí ẹ̀ náà ni. so ẹnu ọwọ́ ìròyìn pé àgbọ̀pọ̀ múyàn tuntun ìlà ń fi ń rora tí gbogbo ilé ayé ń sọ lónìí ó túmọ̀ sí pé àwọn ti agbára lẹ́nìkan ràn wá lọ́wọ́ lọ orílẹ̀-èdè wa àdánwò dé ni nígbà tí àdánwò dé bá France China nìsín wọ́n ti sàrà fún France níjẹta àbánà sàrà kínní nǹkan àbomú àti nǹkan àfọwọ́ sẹ́mi kọ́mọ sọ pé àwọn ah, a developed country àwa akéènì má tẹ̀wọ́ gbà kó kú dànù. akramakumula ẹ wá rí sádàwọ̀ bá a dé ẹni tí bá ń bẹ́ nù lù sádàwọ̀ yẹn wà kò gbọ́dọ̀ jáde kò gbọ́dọ̀ jáde ẹni tó wà lóde kò gbọ́dọ̀ wọlé òfin ọlọ́run tó de irú àwọn àjàkálẹ̀ àrùn nù nítorí pé tẹ́ni tó wà nù lè balẹ̀ jáde yóò tà fẹ́ni tó wà ń tà tẹ́ni tó wà ń tà tí nǹkan kan ò sí bá ti lè wọlé oná ra ọjà kọjá torí ìlànà fífi fòfin lélẹ̀ peter bá ti gbọ́ bí àjàkálẹ̀ àrùn jàǹbì kan ẹni tí wà ń bẹ̀ gbọ́dọ̀ jáde o ẹni tí tí ò sí ń bẹ̀ gbọ́dọ̀ wọ̀ bẹ̀ ẹ̀rí tó bá jẹ́ pàtẹ́lẹ́ ìlànà tí Ànábì sallallahu alaihi wasallam fi mà wáyé àrùn yìí bá ti tàka tó bó ti tàka láyé ni. ṣùgbọ́n ẹrù ìpínlẹ̀ ká gbọ́ ọlọ́run máa fi dènà àbúrú púpọ̀ ṣùgbọ́n jẹ́ pé èèyàn bá ti lóun ní gbọ́ nǹkan èèyàn kọ̀wé sí iná ní máa sábà ṣẹlẹ̀ nísìnyí gbogbo àwọn orílẹ̀-èdè ilé ayé yìí yàtọ̀ sí China gbogbo wa rí ìrántí ti China bó ti bẹ̀rẹ̀ a sì ti rí i pé kò lóògùn méjì dukọ́ tẹ́ tẹ́ ẹni tí nǹkan yìí bá ń ṣe kó má lùpọ̀ mẹ́ni tí ò ṣe lọ. pẹ̀lú ògbọ́n náà tí nítorí ọmọ fi ti àárẹ̀ dànù lára èèyàn ìmíràn tára èèyàn bá ní agbára yóò padà ti fáírọ́ọ̀sì yẹn dànù náà. lẹ́yìn ìgbà tó bá gbẹ̀yàn èèyàn ní kú. àmẹ́ni tí ìmíràn ara rẹ̀ bá lágbára nǹkan rẹ̀ lè padà borí rẹ̀ kó kú ṣùgbọ́n tí ọba ti lúpọ̀ mẹ́rin mi yóò máa lórí ti ẹnìkan ṣùgbọ́n táwọn èèyàn gbọ́rọ̀ ni wọn àgbọ́rọ̀ ẹnì kan ní kálukú sọ pé òun lè rí nǹkan kan yóò di òun lọ́wọ́ bísínẹ́sì òun òun jáde náà ni tó àwọn jáde títí obìnrin adébí pé ìgbà tí nǹkan tàkà tó fẹ́ ju agbára àjọba lọ ìjọba wọn tú láti kálukú jókòó lé ní ìsìn lọ́pọ̀lọpọ̀ orílẹ̀-èdè ẹ lè rí nǹkan kan sí wọn lórí títì màá oníkàlùkù gbalẹ́jọ kù kódà ọ̀pọ̀lọpọ̀ iná lóde yìí pé àwọn iléèwé wọn wọ́n ti tì í ó gbé iléeṣẹ́ wọn tì oníkàlùkù gbalẹ́jọ kù atọ́kùnrin àtòbìnrin àwọn orílẹ̀-èdè bòmíì wọ́n tẹ̀ sí lófin pé ẹ̀wọ̀n àná mọ́sálásí má ya mùsùlùmí náà ni o ẹ gbọ́dọ̀ lọ mọ́tíláṣí má a lè ṣe jàmáà nu mọ́tíláṣí má a gbọ́dọ̀ ṣe júmọ́ à kí ló dé torí pé ẹrù ń bọ̀ wá kó má jẹ́ pé nínú pípàdé òun àrùn yóò bẹ lára ẹnìkan tẹ̀mí ògbé láì mà rẹlẹ́yìí ló ti sẹ́yìn ní àṣàròdì yàrá yìí gbogbo mọ́tíláṣí inú wọn ti pèsè tàtọ̀ sí mọ́tíláṣí Mẹ́kà àti Màdínà nìkan eléyìí náà pẹ̀lú ìṣọ́ra tó ní agbára gbogbo mọ́tíláṣí yòókù olùpèpè fún sọ́láàtì yóò pèpè lásìkò sọ́láàtì kọ̀ọ̀kan onìkan ló lè wọ mọ́tíláṣí ẹni tí máa ń pèpè fún sọ́láàtì tó bá ti wá pèpè yóò máa sọ níparí pèpè rẹ̀ lẹ́yìn tó bá sọ pé hayya ala al-falah hayya ala al-falah yóò máa sọ pé sallu fi buyutikum sallu fi buyutikum ẹ ṣe sọ láti nu lé yín kálukú ṣe sọ láti rẹ nu lé rẹ kálukú ṣe sọ láti rẹ nu lé rẹ subhanallah tó léyìí òun náà ní nǹkan tí nǹkan dábàá yìí bẹ́ẹ̀ náà lọ́wọ́ ní Al-Kuwait àwọn náà kó fún sọ láti ṣùgbọ́n olùpèpè sọ pé ẹ ṣe sọ láti lé yín a rí i pé ìgbà tí àwọn nǹkan yìí ń ṣẹlẹ̀ tí ò bá sì dọ́dọ̀ èèyàn wọ́n máa wo bí ìgbà tí ó jẹ́ pé eré máa dé ni. kí wọ́n lè ṣẹlẹ̀ lẹ́yìn tó nìkan má jáde ma àbí jẹ́ nìkan sọ pé ká má lọ mọ́ṣáláṣí gbogbo wọ́n yà kú ni bọ́pọ̀lọpọ̀ ó ti máa ronú ó rí pé kọ́ mọ́sí náà náà sọ pé ṣe sọ láti rẹ nulẹ̀ torí tó bá sọ pé òwò sẹ́ni tó ń mi tí wọ́n kọ́ sí lójú tó lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ tọrọ ikùn rẹ̀ rẹ̀ kíní kan rẹ̀ ọkàn lù ọ̀la wọn náà bá gbé jọmbo tó wájú rẹ̀ tí wọn náà tà fún tọba délé wájú rẹ̀ tí wọn ṣẹlẹ̀ nù mọ̀lẹ́bí rẹ̀ torí di ẹni tó sì ti ní wà mọ́sálásí ẹ̀yin náà ti gbogbo ibi iṣẹ́ náà wọ́n sì ti kò sáyé pé nìkan lọ ọjà àbí ńlọ ibi iṣẹ́ má títí tá a fi rí nǹkan kan ṣe sí ti ń ọwọ́ dé nàìjíríà wá ń bì bí olè bí àwàdà láti gbàdá sọ pé èèyàn kan ni èèyàn méjì ni wọ́n kéde lánàá pípé èèyàn márùn mi àbíjẹta èèyàn márùn yóò tún mú wa àwọn gbé tiwọn láti Íńgíláńdì ẹnìkan òun tún jọ́ ọmọ òun gbé tí wọn lóhun ìbàdàn lọ́lọ́ ń bẹ ìyàwó náà subhanallah àwọn tí ń sẹ́ nysc wọ́n ti lẹ́nìkan gbé wọnú kámpù kámpù kámpù tún dàrú oníkálukú wọ́n tún dání tí wọ́n kó lọ sí ibi tí wọ́n ti isolate wọn kálíbà àmàbí ń bẹ lára wọn bí òsì lára wọn kọ́lọ́ndà kó fi sọ rẹ̀ sọ wa. láàrin pé ọ̀pọ̀lọpọ̀ stéètì ìsìn wọ́n ti gbé àwọn iléèwé wọn tì. ní nàìjíríà yìí bí káwọn ọmọ wa sùkúù mà tó ní ìpínlẹ̀ èkó àwọn ò tí ti ń fa àwọn òfin kan lélẹ̀ pé gbogbo àpéjọ bá ti kó èèyàn ju àádọ́ta jọ lọ ọ̀fara mama nítorí tí nǹkan bá lọ nàìjíríà púpọ̀ àwọn ilé ìwòsàn ẹ̀rọ báwọn ẹni táwọn tí wọ́n rọwọ́ mú tí wọ́n mọ gbogbo ẹ̀ àwọn galilisi yẹn ní ìsírì ní ìsìn òfin ẹnìkan láti ọjà dì. wọ́n sì sọ pé ètò ìmójútó ìlera àwọn èèyàn ní ìsírì ń bẹnu ètò dàdú lágbàlá yìí ṣùgbọ́n ọ̀rọ̀ nísìnyí báyìí tó ń rọ̀ pé wọ́n máa ń gba ìtọ́jú alára wọn máa ń gba ìtọ́jú alára ń sọ àwọn ìtọ́jú yìí báyìí wọ́n gbà bẹ́rẹ̀ sọnù lọ́dọ̀ mẹ́tíkù dọ́kítọ̀ pàtó náà bá kú orílẹ̀-èdè ibòmí ó mú igbákejì olórí orílẹ̀-èdè wọn ibòmí gbogbo àwọn abẹnugan tí ọmọ wa tú pátápátá ó ti mú wọn àwọn náà ti wà nulẹ̀ torí di eléyìí tíjọba bá wá ní lábẹ́ kẹ́ẹ̀má pọ̀ láyé ibì kan ó lè bí pé ẹ̀ lọ mọ́ṣáláṣí lọ à so kò sí wàhálà ń bẹ̀ nítorí pé ẹni tó bá tẹ̀mí tó wà láyé náà ni ó sin lọ ẹni tó bá ti lọ́ọ́ bá bẹ̀ tó bá kú àyè àti sin lọ kò ní sí fún un torí ẹ̀ ká má sọ di nǹkan wàhálà ká má ẹ pé lábẹ́ bí gbogbo ó ti ṣe wà lálàáfíà náà ni nítorí ká burúkú ọ̀bà jẹ́ tiwa kọ́lọ̀ má jẹ́ ká burú ọjẹ́ tiwa wáyé o jẹ́ kó ní kálukú wa ká gbìyànjú àwọn ọ̀gá tó yẹ ká máa fi wá ìsọ ká má sì pa wọ́n tì. بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم إذا أنا بن داوي لا متى لورا نيجا في الغامة أتن لا متى نيجا تون بلو الله بلا دارا يا ما في روح وقبل يا ما في الدابو بوا أعوذ بكلمات الله التامات من شر ما خلق a'udhu bi kalimati llahi tammati min sharri ma khalaq ẹlẹ́lẹ́ yẹn káwọn agbìyànjú láti rí i pé à ń fọwọ́ wa láti gbàdégbà torí kọ́ mọ̀ lẹ́ pé ẹnìkan ti fi àrùn yẹn bà wá lọ́wọ́ nítorí báyìí lẹ́rù jù ní ìsìn tí ó fi gbọ́dọ̀ jẹ́ nǹkan kìlọ̀ ó náà ní pé gbogbo èèyàn tó mú kó làwọn ọba àmọ́ ju mẹ́ta lọ èèyàn mélòó làwọn ti bá tẹ̀ ibi mélòó làwọn fọwọ́ kàn tẹ́lẹ̀ tí nǹkan kan òun láti fọwọ́ kàn tẹ́lẹ̀ tó báyà ń bẹ lára rẹ̀ tó ibi táwọn yẹn lé sínú tó bá yẹ pé kọ́kọ́rọ́ kan wà tó jẹ́ pé wọ́n máa fi sílẹ̀ ẹni tó wá ń nu lára òun ti wá gba kọ́kọ́rọ́ kápé kọ́kọ́rọ́ tọ́lẹ́tì lọ́jà òun ti wá ń lò ó ti wá ti tọ́lẹ́tì tó ti fi lẹ̀ kan èèyàn tí ogójì ní ti mọ̀ lò sọmọ kó tomatikali èyí ogójì ń kálọ gbàjẹ èyí ogójì ẹnì kọ̀ọ̀kan nu wọn náà ní mọ̀lẹ́bí mẹ́wàá mẹ́wàá èyàn mẹ́rin ló ti kún kọ́lọ̀ ní sànù wa torí di eléyìí ká máa fún wa láti gbàdégbà bákan náà kéèyàn gbìyànjú ẹni tó bá kọ́ ẹni tó fẹ́ yáwò ẹni tí ó sìn fi bo ẹnu wa àwọn ìkọ́sí Islam kọ́ wa ẹ̀rí pé fẹ́ èèyàn ló ń tú láti lọ́tẹ̀ islam nítorí wọn bá ń yáwò fọwọ́ bu ẹnu ẹ mẹ́tẹ̀ ká ṣètò ọ̀nà òkú bẹ̀ kóró kò ní ìsìn ọ̀rẹ́ ha ẹlòmíì tọ́ ma jáde tí ma ti yáwò ẹ kàn rí tọ́kẹ́ tí wọ́n ma jáde bíi pẹ́ẹ́tì níbi ẹnu rẹ̀ tí wọ́n bá lọ tẹ́rí ìgbà tí ẹ bọ̀ ni tòtẹ́ ẹ má sì yáwò ẹ má súnmọ́ ẹ má súnmọ́ torí pé tẹ́ bá súnmọ́ ọkọ̀ ọbẹ̀nu kọ̀ọ̀fọ̀ ọbẹ̀nu possibility wà kí nǹkan kan jáde kọ́ kásìn la. ẹtí bá ń kọ sí a pé gbogbo ẹtí bá ń kọ nǹkan mú o a máa ń bẹ̀rù lọ́tẹ̀ tá a wà yìí ẹni sí ẹ̀yẹra fún ẹ̀yẹra fún ẹni tó náà fẹ́ sìn yẹn kó jẹ́ kó ní èkìtà lọ́wọ́ tẹ́ pé wọ́n tà inú rẹ̀ so pẹ̀lú báyẹn inṣàlá inṣàlá lọ́jọ́ pé à ń wá ní dábì dáàbò bora wa aláàánú lọ́lọ́ ọlọ́run sì dáàbò ká gbìyànjú láti sọ́ra bá wa lọ́wọ́ torí ní ọwọ́ ń wọnú ọwọ́ ọ̀nbẹ náà nàka gbòógì tí nǹkan yẹn ti tàkà dáadáa èèyàn gbogbo ọmọ èèyàn ọba jẹ́ mùsùlùmí ọba àmọ́ jẹ́ mùsùlùmí àti à ń bara tọ ọ̀rẹ́ bá pàdé ọ̀rẹ́ wa èèyàn pàdé èèyàn wọ́n kí a má fi ṣèbínú ẹni tá a ti jọ máa bawọ́ tẹ́lẹ̀ ìhẹ́ gbẹgẹ́ yìí kó kálukú kọ́ má bínú tó asalaamu aleykum aleykum salaam salaamu aleykum aleykum salaam ẹ̀ bá so kò sí pàǹbà wọn má báyìí títí tí fi insha allah ntẹ́rù nǹkan ó kù lẹ̀ kọ́lọ̀ bá rẹ̀ má tọ́ àwọn stéètì tá a bá ti gbọ́ ikú kìíní báyìí ó ti pẹ̀lú àti anabi sallallahu alayhi wa sallam wípé idha sami'tum bi ta'un bi ardin fala tadkhuluha wa in kuntum biha fala takhruju minha tẹ́ ẹ bá gbọ́ pé àjàkálẹ̀ àrùn bẹ́ẹ̀ nù lùkàn tẹ́yìn bá bẹ́ẹ̀ ń bẹ̀ gbọ́dọ̀ jáde tẹ́yìn bá ti ń bẹ̀ gbọ́dọ̀ wọ̀bẹ̀ stéètì tá bá gbọ́ kó ti di tọ́rọ́ fákálẹ̀ ń bẹ̀ kò sí bíbù káàtà dáàní sí kankan ẹjẹ́ adúlọ wa níbi tá a wà ká má lọ síbẹ̀. ìjọba wa wọ́n ní wọ́n sọ fún pé àwọn orílẹ̀-èdè méjìlá kan láyé ẹnikẹ́ni tí bá ń bọ̀ láti bẹ̀ kó ọmọ ti kọ́ wọ nàìjíríà wọ́n sì kà wọ́n oyè ṣùgbọ́n òfin yìí kò tíì dáa kò dáa tó torí pé kò sí ìlú náà tó ṣe fọkànbalẹ̀ sí má láyé báyìí nítorí yẹ gẹ́gẹ́ báwọn orílẹ̀-èdè míì ṣe ṣe onáà ti gbogbo airport wa gbogbo ojú ọ̀nà ojú mi ojú mi, tí ẹ lè gbà wọlé ẹ tì í gbogbo ọ̀nà ẹ tí ẹ lè gbà wọlé ẹ tì í. eléyìí ni ó dè kẹ́ ẹ mà wípé ẹni tó bá ní lára nínú ilé pẹ̀lú òkú ọlọ́ àwọn ọ̀nà láti yanjú rẹ̀ torí pé tí ẹ bá sí gbogbo ọ̀nà náà lẹ̀ tẹ́ ẹ sọ pé ara bòmí wọlé táwọn bá kó wọlé ńkọ́ yóò tún máa padà di tọrọ fọ́kálẹ̀ àná. ní ìsìn àwọn gbogbo yẹn China nìkan kọ́ ní tàǹkà yìí ọmọ Italy ètò àwọn tàǹkà pọ̀ bàjẹ́ bẹ́ẹ̀ náà lọ́mọbìnrin mi lọ́mọdéwàdì lẹ́nìkan ti kó wọlé níjó ni Amẹ́ríkà lẹ́nìkan ti wọlé mbẹ́ tẹ́lẹ̀ túmọ̀ sí pé irú ìgbésẹ̀ táwọn orílẹ̀-èdè míì gbé tí wọ́n ti gbogbo ọ̀rẹ́ àbáwọ̀ kọ́ńtìrì wọn náà ló yẹ kí ìjọba tiwa náà gbé kí ẹsẹ̀ pé kẹwàá selective tó bá ti mọ̀ pé Nàìjíríà tiwa corruption pọ̀ mbẹ́ ẹni tẹ́ fi sí ẹnu gbòdì tí òyìnbó bá wọlé yóò kọ́kọ́ da lóun kó tó dọ́mọ nàìjíríà lò tẹ̀rọ àtọwọ́ bá lù pẹ̀lú òyìnbó àtọmọ nàìjíríà òyìnbó yóò kọ́ da lóun kó tó dẹ́yìn lò torí pé tí wọ́n bá mẹ́gun jẹ wá tí ọ̀rọ̀ ra rú gọ́gọ́ lọ́ba fún dọ́là àbọ̀ fún pàṣẹlẹ̀ lọ́nà pé tí wọ́n bá tẹ̀ yóò di gọ́bọ́ ẹ̀yìn kọ́ kí ló fún kí n fọ́ ní kankan kí ni mo ti níbi ìbásanwó. ẹni tí ó gbẹgbẹ gbogbo wọlé náà yóò

ẹnu mi lè fi kó ọsẹ one million dollars fún òun lọ fẹ́ di ẹ̀ kọ́ńtìrì báyìí yóò sì ní kó sọ sínú àkáǹtì yóò sì sọ fún ìpín fáwọn ọmọ rẹ̀ tó ń bá kú òun ti fẹ́ kú tẹ́lẹ̀ náà sòyà wà sórílẹ̀-èdè yín gbogbo ẹni tí ó ń bùkátà àti ẹni tí ó bùkátà lórí pé gbogbo ọ̀nba ṣe sọ̀rọ̀ àti òfin tàn fún kálukú yorùbá ṣe gbé wọn àwòdì yànnù bí ìgbà tí yàn lọ gba contract pé àwọn eléyìí ò sì ní ẹja àtàkà ṣùgbọ́n àwọn ọmọ adúrẹ́ tó ti mú nìyí Eh, Aljazeera wa se jáde ọwọ́ akọ alifabẹtikali téèyàn bá rí èèyàn sùn orílẹ̀-èdè kọ̀ọ̀kan iye èèyàn tó mú iye èèyàn tó ti kú iye èèyàn tó mú iye èèyàn tó ti kú iye èèyàn tó mú iye èèyàn tó ti kú. ẹni tí tí wọn ò tí pọ̀ jù ni ló ti wa torí ẹ ọlọ́run àrùn ó kéré ní àbótóbi ọlọ́run gbé wa ọlọ́run wa ọlọ́run là wa. ọlọ́run à ń bẹ̀ ọ́ pẹ̀lú àwọn orúkọ rẹ tó dára jù àtàwọn àròyìn rẹ tó ga jù wọ́n nìkan lọ́ba tó láàbò lọ́dọ̀ mọ́sá ìdáàbò rẹ bò wá wọ́n lọ́ba tí ó mú kí nǹkan yọ máa ṣẹlẹ̀ ò sì sí nínú àwọn ẹ̀dá àwọn ọlọ́run tó lè kakó bá wa kakó ńlẹ̀ ìwọ ọlọ́run bá wa kakó ńlẹ̀ ìwọ ọlọ́run bá wa kakó ńlẹ̀ àmọ́ pé wọ́n ẹsẹ̀ sàmójúkúrò fún wa má wo ẹ̀ṣẹ̀ wa má wo wà burú ọwọ́ wa má wo tàwọn òpònú tó wà láàrin wa àwọn ẹni tó yẹ pé wọ́n ń tẹ òfin rẹ lójúmọ́lẹ̀ ọlọ́run ṣàánú wa ọlọ́run dákun ṣàánú wa ọlọ́run dákun ṣàánú wa káwọn ti pé ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá ó wá pa wá láṣẹ pípé kádùn àwọn lè máa gbà ká máa rántí àsọlát fún anabi wa muhammed sallallahu alayhi wa alihi wa sallam ní ìbẹ̀rẹ̀ àti parí àdúrà wa ní ìmọ̀ àti sábàbí kádùn ògbà. allahumma salli ala muhammadin wa ala ali كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وسلم تسليما كثيرا وارض اللهم عن الخلفاء الراشدين الأئمة المهديين أبي بكر وعمر وعثمان وعلي وعن سائر أصحاب نبيك أجمعين وعنا معهم بمنك وإحسانك وكرمك يا أرحم الراحمين اللهم عز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداء الدين من الكفرة والملحدين ومن شايعهم اللهم إنا إننا عبيدك أبناء عبيدك أبناء إمائك نواصينا بيدك ماض فينا حكمك عدل فينا قضاؤك نسألك بكل اسم هو لك سميت به نفسك أو أنزلته في كتابك أو علمته أحدا من خلقك أو استأثرت به في علم الغيب عندك أن تجعل القرآن العظيم ربيع قلوبنا ونور صدورنا وجلاء أحزاننا وهمومنا برحمتك يا أرحم الراحمين اللهم كن لنا ولا تكن علينا وانصرنا ولا تنصر علينا وأيدنا ولا تؤيد علينا واهدنا ويسر الهدى لنا ربنا أتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وأصلح لنا بلادنا نيجيريا وصلى الله وسلم وبارك على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين قوموا إلى صلاتكم يرحمكم الله